káàbọ̀ sí abala fun fact gbogbo ẹ̀yin olólùfẹ́ ìmọ̀mọ̀ níbikíbi tí ẹ bá ti ń wò mí yálà lórí ẹ̀yà ayélujára ni àbẹ́ ẹ̀rọ amóhùnmáwòrán èmi ọmọ yín náà ni ọ̀rẹ́ tí ẹ̀yin Bọ́láńlé Onísítórì lórí ètò tèmi mo fẹ́ sọ̀rọ̀ nípa pàtàkì ìdáná ní ilẹ̀ Yorùbá àwọn oríṣiríṣi ohun tí a fi ń dáná tí a bá rí i fọ́rọ̀ kan ó tọ̀ káàkiri lórí ẹ̀rọ ayélujára níbi tí obìnrin kan ti gbé oyin tí àwọn èèyàn wá ń sọ wípé nǹkan tó fi dá káwọn omidan máa lọ sí ìgbéyàwó nìyẹn nítorí kọ́ lè máa bá gbé báíbù àbí àwọn ìwé mímọ́ míì ṣùgbọ́n gbogbo àwọn kinní ìdáná yìí ló ní pàtàkì ní ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá tí ẹ bá rí ọmọ tí orúkọ ẹ̀ ń jẹ́ Oyinkan Oyinda Adùnọlá Adùnayé ẹ ti mọ̀ pé ìjẹ́rìí ìgbéyàwó wọn ni ẹ̀ ń ní ara ọmọdé yìí tí oríṣiríṣi ni ìjọ́ tí èmi bá máa ṣègbéyàwó irú èmi báyìí ẹja ọsàn ni màá mú torí pé kí ni mo ti ṣẹ́gun náà ìgbéyàwó yẹn náà ó ti dúró tí n tó wọlé so mo wá fẹ́ sọ̀rọ̀ nípa oríṣiríṣi àwọn ohun ìdáná tí à ń lò ní ilẹ̀ Yorùbá àti pàtàkì wọn mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ní orí oyin tí obìnrin bá ní gbé oyin ní ọjọ́ ìgbéyàwó àbí wọ́n ní kí ó oyin wá ní ọjọ́ ìgbéyàwó wọn oyin yẹn ṣe àfihàn adùn wọn á ní dídì dúdùn là ń bá ilé olóyin ìyẹn túmọ̀ sí wípé ìgbéyàwó ọkọ àti ìyàwó yẹn ó máa ní adùn dọjọ́ alẹ́ tí a bá dẹ̀ rí tí obìnrin bá ń mú iṣu ní ọjọ́ ìgbéyàwó ẹ̀ yorùbá bọ̀ wọ́n ní pé oúnjẹ ni iṣu ogun ni ọkà àìrírí rárá là ń jẹ̀kọ́ kẹnu má dilẹ̀ ní títí gúgúrú ìyẹn túmọ̀ sí wípé ìgbéyàwó náà ebi ò ní pa wọ́n ojoojúmọ́ ni wọ́n máa jẹ oríṣiríṣi ohun tí wọ́n bá fẹ́ ní ilé yẹn tí ẹ bá wá rí obìnrin ní ọjọ́ ìgbéyàwó ẹ̀ tó mú àtàrí wọ́n á ní àtàrí kì í di tiẹ̀ láìkùn ìyẹn túmọ̀ sí wípé wọ́n á bí ọkùnrin àbíró wọ́n á bí obìnrin àbíyè wọn ò ní bí àbíkú bí ẹ bá wá rí obìnrin tí ó mú ẹja ọsàn ní ọjọ́ ìgbéyàwó ìyẹn túmọ̀ sí wípé ó máa ṣẹ́gun ìgbéyàwó náà wọ́n á ní orí ni ẹja fi ń làbú kò sí ìgbéyàwó tí ò kì í ní titi ẹ̀ tí ò kì í ní ìṣòro ṣùgbọ́n gbogbo ìṣòro tí ó bá dojúkọ wọ́n ní ìgbéyàwó náà wọ́n á ṣẹ́gun ẹ̀ ẹ jẹ́ wá bá mi tẹ̀ sí orí àtẹ̀ránṣẹ́ yín ní ẹ̀rọ ayélujára pé oríṣiríṣi àwọn ohun tí a fi ń dáná ní ilẹ̀ Yorùbá àti àwọn kan tó ń ṣe àfihàn ẹ̀ kò wá ní jù báyìí lọ torí pé ṣókí ni ọbẹ̀ oge orúkọ tèmi ò yí padà èmi ni ọmọ yín Bọ́láńlé onísítórì òré tèyín àwẹ́lẹ́wà yín ọmọ Akíntọ́lá ní òde ìlú Èkó ó dàbọ̀. bàbá wa kọ́ ló àjọgbádùn.